àjẹsára covid-19 ó ṣe iṣẹ́ lára láti pa àrùn kòrónà. àjẹsára yìí dára lọ́pọ̀lọpọ̀ fún àgọ́ ara wa pẹ̀lú dídáàbòbò ara wa nítorí náà la ṣe fàṣẹ sí i káráyé kán máa lò ó. gbogbo wa la lè lò ó pàápàá àwọn tó ní àrùn kòrónà yìí ṣùgbọ́n o àjẹsára yìí kò ṣeé lò fún ẹni tí kò tíì tó ọmọ ọdún méjìdínlógún kẹ́nikẹ́ni má ṣe fi tipá mọ́ ẹnikẹ́ni nípa gbígba àjẹsára yìí ṣùgbọ́n kí oníkálukú wa ká gbìyànjú láti gbà á fún àǹfààní ara wa ni ìgbà díẹ̀ ló kù ìgbà díẹ̀ náà ni